السلام عليكم ورحمة الله وبركاته ní kókó àìsàlẹ̀ òkú lè máa tó lórí pé ó ti ṣe ìṣe ìtọ́jú sí àwọn ìlú káwọn kan yọ wọn sàbí ààrẹ pé agbada tẹ́lẹ̀ àti kámẹ́rà yọ nígbà tó wà lọ kó lẹ́kọ̀ọ́ pẹ̀lú ìjọba pálápàlà á ọ̀dọ̀ tó kalẹ̀ kálọ̀ tó ní ìyẹn ní ẹgbẹ́ ìdìbò tó kù ní ìkàlẹ̀ ìgbà rẹ̀ tó kàn tó ta púpọ̀ kí n tó lè ṣe àwọn kọ̀mẹ́ntì tí wàá tó lè ṣe àwọn kọ̀mẹ́ntì tí wàá tó lọ́ba ní owó ọ̀rẹ́ òkè kan tó dàbí oṣù tí alẹ́ ọ̀gá pápátá tó ti lájú náà ní ọlọ́fẹ́rẹ́ ọ̀gbọ́n tó nàá rẹ̀ pọ̀ fẹ́rẹ́ ọ̀gbọ́n tó là rẹ̀ lórí ọ̀gbọ́n tó lè ọ̀gbọ́n àwọn yàrá rẹ̀ àmọ́ ọ̀nà tó ti ìgbà yìí tàbí báyìí báyìí tó bẹ́ẹ̀ ṣe nàmbà yìí ó dàbí wà ló ti kọ́ pọ̀ ìkàlẹ̀ ló ti kọ́ àwọn kan tí ó ti gbé àtọ́ ti gbé ó ti kọ́ kalẹ̀ pé ọ̀gá padà tó ó dàbí pọ̀ àwọn tí àwọn àwọn ojú àdá ní abẹ́ ìdàgbàdà àwọn káàkiri ọ̀gbọ́n tí ó wà máa tẹ̀lé ara wa. sọ nínú ọ̀rọ̀ ìmọ̀ ọdúnlọ tó bá ní lókè àtúbà rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti tó bá ń ṣẹlẹ̀ àtàrí ìyàtà mi kàmá dáadáa bẹ́ẹ̀ ni wọ́n ti tó bá ń bẹ̀rẹ̀ ọlọ́wọ́ lókè onítọ̀ tó tó lè lé àwọn tí wọ́n gbìyànjú àti padà ìṣẹ́jú tí wọ́n ń lò ìṣẹ́jú rẹ̀ tó dé kúrọ́ ìṣẹ́jú àpàdà kúrọ́ ọlọ́mọ náà ń ṣe dáadáa ọlọ́mọ ọ̀dọ́ dáadáa rẹ̀ tó ṣe dáadáa yìí.

lọ sáńpọ̀ lọ ilẹ̀ kọ́lá wọn ní wọn tó láti ṣe máa sọ ọkùnrin náà láti àti ìṣẹ́gun ní wọn lè dáná orí táwọn máa ṣe tó ń sọ báyìí sọ òun ló wá fẹ́ dá padà òun ní náà kọ́ àti ọkọ̀ tí kọ́ àlàyé pé. Olùdíyẹsẹ̀ ẹni tí kò kalẹ̀ lóru ó ti ti kẹ́kọ̀ọ́ ìgbẹ́ náà pé òun ní olùgbé ìyá ọmọ mi ní pàtó àti kalẹ̀ ìgbésẹ̀ kalẹ̀ lọ wọ́n ti gbé wá sí àpò kalẹ̀. Ẹ̀yin náà ń sọ pé ojú ọdún ìtumọ̀ lẹ́yìn ló ti di àkàrí. ọ̀nà bí aláwọ̀ àlẹ́ tẹ́lẹ̀ ní ìfàní kókó bẹ̀rẹ̀ sí sínú omi ọ̀rọ̀ ọ̀rọ̀ ní kàkàwá ẹni àti ẹni ọ̀rọ̀ ọ̀dẹ́ ọ̀lọ́wà àìsùnmá àgbà àdébọ̀tọ̀ àtúndà ìrọ̀lọ́mà ọ̀rọ̀ ọ̀gá ìyọ́nù sí àwọn méjèèjì kọ́ قال رسول الله صلى الله عليه وسلم ويجي الله يجي الله مع بعض الفقير أفضل أفضل الحلال إلى الله الطلاق رواه أبو جابر بن مجر الحاكم ووسعه له الحاكم نعم أفوى عبد الله بن عمر رحمه عليه الصلاة والسلام قل أن صلى الله عليه وسلم èyí tí wọ́n ti ń الله عليه وسلم ló ń الله nínú àwọn ọ̀gbìn halal yẹn pé àti ẹni tó ṣe ẹ̀kọ́ tó yẹ kí n ṣe ìṣẹ̀lẹ̀ àti ti apá ìgbà tó ti bẹ́ẹ̀ tí wọ́n máa ń gbé wọn bá ń lọ ẹ̀ ẹ́ wọn náà tọ́lá wọn náà ní ìkọ́ ẹni sílẹ̀ ní wáyé láàrin ọ̀pọ̀ táyà anábì sọ̀rọ̀ bá wà ẹ̀rọ sẹ́ńdá wọn yà máa fi ọlọ́run bá lọ òkè kò sí ní ẹ̀kọ́ àbí ìsìn àwọn àgbà àwọn pẹ̀lú ọ̀nà kẹ́kẹ́ lórí rẹ̀ àwọn fẹ́ adé ọ̀làlàfíà àwọn ìlànà àti ọ̀làlàfíà àmúlò tọ́wọ́ sáré àlà ìṣọ̀wà èyí tó rẹ̀ sí àdéhùn ìtọ́rẹ̀ àdéhùn ìkọ́ ní àlàáfíà òun lọ́wọ́ sáré pẹ̀lú ìṣẹ̀lẹ̀ àti ẹ̀yẹ ẹ̀kọ́ fún ọmọ ènìyàn tó rẹ̀ sí òun náà ti fi hàn pọ̀ rẹ̀ nílẹ̀ ìyá ìṣẹ́lẹ̀ ó wá ní ẹgbẹ́ púpọ̀ àìní máa nípa ẹ̀sìn wa òun ní ojú káàkiri ní kàkà àtọ̀lá kọ́dà ó ga púpọ̀ amẹ́jọ ẹ ó sì máa sàn létí ó máa sàn létí àdáàlà máa bá wọn ti máa sọ̀rọ̀ yìí nípa ìfẹ́ ìyàwó níbi ìyàwó náà tó máa sọ̀rọ̀ yìí tọ̀lá àmọ́ bí mo ní bá kan létí ní à sí ẹ̀ ń pè wá sí àmọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ sì ni nínú ọ̀sẹ̀ bí mùsùlùmí nímọ̀ nípa rẹ̀ olùbá wọlélẹ̀ bọ́ọ̀lù nímọ̀ nípa bá a ti sáré wàlá bá a ti kírun bẹ́ẹ̀ náà ló ti kọ́ nímọ̀ bá a ti wọlélẹ̀. láwùjọ wa láyé lónìí àwọn onímọ̀ rẹ̀ obìnrin kan lọ́sọ̀ ọ̀hún kan ìdí ẹ̀rù sí ọmọ kí ni ìtọ́jú ìmọ̀ rẹ̀ mọ́ obìnrin ti kọ́ ọkọ̀ ọlọ́run ọkọ̀ nìkan náà lágbára láti sọ̀rọ̀ olùdókòwò fún obìnrin ní àǹfààní tó bá gbé lọ sólẹ̀ tí a sàlẹ̀ ní àdájọ́ olùdókòwò láǹfààní pé tó bá rẹ̀ pẹ̀lú ẹ̀mẹ̀rẹ̀ pọ̀ látara ọkọ̀ pèsè olè ọ̀lẹ́. àbájá máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí sẹ́ẹ̀rí kápọ̀ rẹ̀ nílẹ̀ èyí sọ̀tà nígbà tó máa jẹ́ ọ̀tá pé ní àgọ́ ọdún ara wa agbọ́dọ̀ rí pé àtúntò tí ẹ fẹ́ kọ ìyàwó rẹ̀ kalẹ̀ nítorí nípa oníkólébà kólébà lórí fún àwọn ẹbí sábà tòló lọ ẹ wọ́n á bẹ̀rẹ̀ ìrora àtúntà rẹ̀ ẹgbẹ́ tó sọ ó lóun fẹ́ tẹ̀lé ọlọ́run ó tẹ̀lé ọlọ́run nítorí pé padà tẹ̀lé ọlọ́run ó kò ń pẹ̀lú ọlọ́run òun tẹ̀lé máa tó sí oṣù tó oṣù kó láyé tó bá ti dé ọba ìyàwó tí ìfẹ́ bá ti lọ́jọ́ tàbí gbogbo àwọn lẹ̀ fún ọ̀jẹ̀bí ọlọ́run fún ọ̀jẹ̀bí ọlọ́run tó ká gbé àfẹ́jẹ̀bí ọlọ́run àfẹ́jẹ̀ ọlọ́run ní ká ti gbogbo àwọn lẹ̀ fún ọlọ́ èyí wọn tó ń dé kí ẹ pàdé ara rẹ̀ ẹ kí ẹ má sàlámà sí ara rẹ̀ kọ́ àti ìwọ̀n á pé ìyẹn tó á dọ̀gba kí ìwọ̀n á tókè fún wa àti ọlọ́run tó ń bá wọn jẹ́ lóṣù láéláé àkódà ọmọ tàbá kan á tókè fún wa àjọ àkódà kọ̀ọ̀lẹ́kọ̀ọ̀lẹ́ tó ní ọlọ́run bá fẹ́ àtúnṣe ní kábàtà ọjọ́ alónìí ọ̀pọ̀lọpọ̀ wa àìsẹ́ tó kọ àbíyàwó àdẹ́sánúta jẹba wa ìtura níwọ̀n ní tàbí sùúrù àwọn àyíkọ́ nínú àyíkọ́ náà nínú àyíkọ́ náà tó ọlọ́dẹ ọ̀dọ́ àgbègbè ní orí kàmọ́ kẹwọ́n tó bá lè ṣe kó ní lọ́pọ̀lọpọ̀ mí padà máa ń rí ìdíkan para wọn tó bá ń rí ìdíkan para wọn kò sáà lọ fi ẹrù ìjọba àmọ́tí lọ ọkùnrin tó kéré obìnrin tó kó tó gé ọkọ rẹ̀ tó gé tó sílẹ̀ tó fi kọ́ àbí ọkọ rẹ̀ kó dáná nígbà tí àwọn ó ti láwọn tó lọ́mọ àpò kí èyí ẹ̀ lórí tẹ́lẹ̀ ń lọ láàrin wa èyí pé lọ́jọ́ kan náà ló sì rògbé ọ̀bọ wọn kì í àlọ́lọ́ rẹ̀ ọjọ́ kan bọ́ òye kan láwọn ń lọ láàrin wa ẹ̀ bá ń parí ẹ̀ bá ń parí ẹ̀ ọ̀rọ̀ ń parí pa tó kà á lè jọ ó kì í àlọ́lọ́ rẹ̀ ẹ̀ láǹkó ìbàjẹ́ wọ́n ti gbé abẹ́rẹ́ nígbà tó mọ́ òbí gbogbo wọn àti àwọn náà wọn àti èyí pé ní afẹ́yàwó afẹ́yàwó wọn kà máa ń dáná mi wọn kà máa ń dáná mi wọn máa ń tó ti gbé ìyàwó tọkọ máa sùn sí ní oníkíà ẹ ìyàwó rẹ ní yàrá ìyàwó tó jọ lónìí tí wọn àti èyí tó wà bá mi ló sùn sí ìyá ó sì sùn. wọn padà ń wọlé gbọ́ ẹ pé ẹni tí wọ́n rẹ́ǹtì lé lọ́wọ́ ọmọ rẹ̀ lé òun ló padà ń wọ́n fún sẹ́sìn wọn pé ẹni sùúrù ẹ̀wọ̀n ìjà náà ẹni sùúrù ẹni sábà náà ẹ̀wà náà bóòlù bá dá fún ẹni tẹ́tí náà méjì náà wọn. sọ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn táwọn sọ pé táwọn kò wọ́n ní sùúrù ẹgbẹ́jọ fún wọn pọ̀ sọ wà ní ara fún àtúnṣe náà ni sọ nǹkan mi lè tẹ́ tó lè jẹ bọ́ ẹ̀mẹ́rẹ́dẹ́ ẹ̀mẹ́rẹ́ ti bọ́ látara ọkọ̀ ẹ̀ ẹ̀mẹ́rẹ́dẹ́ ẹ̀mẹ́rẹ́ ti bọ́ látara ìyàwó rẹ̀ nítorí pé aláfẹ́ ti àtúnṣe ẹni tó ní kí ẹ má ṣàtúnṣe o tọ́lá ti sàn lórí ẹ̀sìn ajá gbé tọ́lá ti pé kò wọ́ kó dà ká pàmò ìjìnlẹ̀ kí wọ́n máa lọ. bọ́lá ti ti rí àwọn tó ṣe ní halal tó ṣe lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ náà ló ti ká kọ́ ẹni bẹ́ẹ̀ ló ṣe lẹ́tọ̀ọ́ àbíọ́nà wà lórí ọ̀la tó yẹ ọ̀kan wa wọ́n sábà àbẹ̀yẹ̀ gbogbo ìgbà wọn tí ó bá ń tẹ̀lé ẹnu lé wọn bá ti gbé àwọn ọmọ ọ̀dà àtúnṣe ìfọ̀n ọlọ́run àwọn tí ti tẹ̀lé lórí wọn àwọn ọmọ yòókù tẹ̀lé aláṣẹ máa rẹ̀ ọ̀sán lọ́wọ́ ààrẹ bí àwọn ẹ̀fọ́ ààrẹ ọ̀sán náà. Wọ́n ti kú dákú aláṣẹ làbí pé ẹ̀ẹ́dẹ́wà tàbí pé ìyàgbọ́n wà láàyè báyàwó ọmọ tó kọ̀ ọdún báyìí àwọn ọmọ tó kẹ́kọ̀ọ́ ọkọ̀ wọn ẹ̀kọ́ ọkọ̀ wọn sẹ́yìn pé yà ní òun ò sì ní dábàá tó fẹ́ pé nígbà yà ní ìkọ́ ẹni kẹlẹ̀ láàrin ọkọ̀ àti ìyàwó lẹ́nu bí mo máa kí ọkọ̀ lọ́kọ̀ òun ti kọ̀ láwùjọ àbí mo máa pé kí ọkọ̀ lọ pé kí àti kí ó ti so bí abátisọ yìí ní ìyàwó ọmọ wa

dání ọ̀nà ìbáyìí ó lè fi hàn mí mọ́kárì kìí ọ́ ó lè fi hàn mí nígbà yìí ti gbọ́dọ̀ ẹ̀ náà ní àhàhà tó wọ́n jẹ́ ọkùnrin tó báyìí tí ó kọjá lọ́dún lọ́dún yìí pé àmọ̀tẹ̀mí ní kọjá lẹ́dí kọjá lẹ́dí bí ọgbọ́ ọdún ní àìní ìmọ̀lẹ́ ààrẹ ìjàmbá ẹgbẹ́ àti ìkó bẹ́ẹ̀ yóò ní àti kiri kan lọ́wọ́ kiri kan lọ́wọ́ òkú ẹgbẹ́ ìlú ọ̀ lágbára ní ìrọ̀kọ́lá fún wọn. ní ti pọ́ǹtì ẹni kan sọ̀rọ̀ pé mo ti tó ìlú ọmọ mi lágbájá sókun lágbájá sókè ọlọ́run olókè ọlọ́run ọdún tó bá ti tó ìyàwó rẹ̀. ibi tó bá tó ìdí náà tó á rí pé ọmọ búburú yìí láyé ọlọ́ èèyàn lágbára rẹ̀ náà tó lè ọkọ̀ ọ̀gbìn nǹkan ìfọmọ ọyá lè dá ọmọ rẹ nímọ̀ràn pé kó ló béèrè fún والله تعالى على الصواب صلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم